ya fanda Tiwala lali zoni Ko ya fanda Tiwala lali zoni Ko ya fanda Ko ya fanda Migoro wa ye Tiwala lali zoni Ko ya fanda Tiwala lali fanda Ko ya fanda Tiwala lali zoni Ko ya fanda Ko ya fanda Migoro wa ye Olekela wa to fine to to pretty Sheni mori ya ti Marumba Ẹ máa rún wọn máa jà tí ó kì í bẹ́ ní bọ́dì jà bọ̀bọ̀ máa já ìyẹn tó bá dìjà máa jà tí ó kì í bẹ́ ní bọ́dì jà bọ̀bọ̀ máa já ìyẹn tó bá dìjà máa jà tí ó kì í bẹ́ ní bọ́dì jà ó bọ̀bọ̀ máa já ìyẹn tó bá dìjà máa jà tí ó kì í bẹ́ ní bọ́dì jà ó bọ̀bọ̀ máa ìyẹn tó bá dìjà. pẹ̀lú rẹ́sà o ayé lọ tiwọn lọ lárí ìzọrin bóyá fáńdà tiwọn lọ lárí. nígboro ayé tiwa lọ́lọ́rin sọ̀rin ó yẹ fanda tiwa lọ́lọ́rin sọ̀rin ó yẹ fanda tiwa lọ́lọ́rin sọ̀rin ó fanda ó yẹ fanda nígboro. Kẹ́mi ilé tó gbá mi bẹ́ẹ̀ yẹn ó ti jẹ́ káyà mi já náà. ibo lẹ ń lọ. fẹ́ sáré ra nǹkan bẹ́ẹ̀ yẹn. Ah, májà ti délé o ó dẹ̀ ti béèrè yín. májà ti wà ń lé. ó ti wà ń lé ó dẹ̀ ti béèrè yín. yé mo dáná mo kú. kí ni mo sọ fún ẹ pé mi ò gbọ́dọ̀ máa ṣáájú ẹ ṣe. ẹni pé gbọ́dọ̀ máa ṣáájú mi délé. ọjọ́ tí n bá wá ṣáájú ẹ délé kí ni mo sọ pé ó máa ṣẹlẹ̀. ẹni kú máa pa mí lọ́jọ́ yẹn. very good mo láìkẹ́ pé ó ní memory. now ṣé o fẹ́ kú fúnra rẹ ni fẹ́ kí n pa ẹ fún ara mi. má jẹ ojú ẹ má jẹ nkú ẹjọ́ tó lórí nǹkan ọbẹ̀ náà mo ní pé kí n lọ rà ìgbà tí mo dẹ̀ ń lọ lójú ọ̀nà ni èèyàn ti sọ fún mi pé ti délé torí ẹ̀ mo ṣe ń sáré bọ̀. Hmm. bẹ́ẹ̀ ni sá. so nǹkan ọbẹ̀ tó fẹ́ lọ gan o tí ìráyè ìdọ́jà lọ nǹkan ọbẹ̀. rárá sá mi. ó jáde ó lọ ṣèṣe kúṣe. mo jà sí lójú àbí èmi máa jà. bọ́ sínú ibẹ̀ kó lọ mú kòbókò ẹ jáde. sá. tí n bá gbá ẹ létí tí n bá gbá ẹ létí wọn tẹsẹ̀ lé bọ̀ kó tó bọ̀rọ̀. ó ní kó lọ mú kòbókò àbórí yẹ ah, àbórí yẹ yìí ó yá mú kòbókò ẹ jáde fún mi kó lie down. ìyá ẹ wọ́n ti lọ já pátá àbí wọ́n ti lọ já pátá ìyá ẹ ó fẹ́rù mi ó tún ní boyfriend màmú àbúrò rẹ̀ kò ní ẹ ó yá lie olórí burúkú díẹ̀ ó ah! fẹ́rù mi ó fẹ́rù mi ò ní àlè ó yẹ àlè àbó yẹ àlè wọ́n ṣe fún àbí wọ́n ṣe fún ẹ olórí burúkú díẹ̀ ṣe. wo má bínú bọ́láńlé ọkọ mi jọ torí ọlọ́run bá mi bẹ̀ yẹ kó má bínú ẹ̀dìyẹ tèmi náà ń làágùn ìyẹn ni ò tí jẹ́ ká mọ̀ mò ń gbìyànjú mò ń wá owó yẹn ó kàn jẹ́ wípé fún mi ẹni ìbátí tó ní wẹ̀ àfi bọ́jú ni mò ń wá owó yẹn gbogbo ọ̀nà kò tí ì bọ́ sí ni jọ kan sọ fún pé kó fún mi nígbà díẹ̀ sí ah, ah. ìgbà díẹ̀ ẹ́. ìgbà díẹ̀ iná lè máa sọ tẹ́ ṣe sọ ní last time náà nìyẹn ìgbà díẹ̀ ìgbà díẹ̀ ah. ẹ ọjọ́ òru màá wá jẹ bó ti wá bí ẹ̀mẹ́ta ń sìn yìí kí ni mo fẹ́ wá lọ sọ fún mọ́mì mi báyìí. ẹ ẹ díẹ̀ mi ń làágùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀ ni máa wá lágbára ọtún <laughs> sọ fún yẹ kọ́tún là sọ fún yẹ pé ọtún là ọkọ mi. mami. kí ló dé ta ló ṣe é báyìí tani ọba tún lè jẹ ẹ eh, tani ọba tún lè jẹ bá mi. wo bá mi jíṣẹ́ fún yẹ lọ́tún lálágbára ọlọ́run kò ní yẹ máa gbìyànjú ṣe bá mi sọ fún ọkọ mi. màmí tí ó dìgbà tí má jàbá tó pa mí kẹ tó wá mú mi kúrò bẹ́ẹ̀ ni. Eh, ọkọ mi mi ì ní rí ọmọ lágbára ọlọ́run kò pa ẹ́ ọkọ mi kò ní pa ẹ́ lágbára ọlọ́run ò ní kú wo ọlọ́run má fàtìjọba síbi tó nílá ni atọ́rọ́jẹ́ ẹ máa yan bọ̀ àlókè hmm. mi lẹ́yìn ọ̀run ìwọ náà mọ̀ pọ̀ ọmọkùnrin ló ràn wá lọ́wọ́ <laughs> òun nìkan náà lárí tó ràn wá lọ́wọ́ àbí lọ́jọ́ sùúrù ni kò ṣe ọkọ mi. sùúrù sùúrù màmí orí kan ṣoṣo tẹ máa ń kọ sí mi létí every time lélẹ̀ gbà ni gbà lọ́la tójú àwọn ọba fọ́ báibái ló máa máa wò má bí ó ṣe ń sún mi ó ti sún mi. ọlọ́run mi jẹ́ kójú fọ́ débi tó máa wò báibái ká tó bọ̀ ṣe sọ̀rọ̀ ìwọ náà kó mọ̀ pé ọmọkùnrin ìbúrò jù báyìí mm. tẹ́lẹ̀ ìwọ lọ́lọ́run àfiṣe gàrí tí rẹ̀ nígbà tá ìfẹ́ra ló ń rò lára ẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run á tó ń túbọ̀ fara dà máa mi. àwọn ti sún èmi ọ̀rọ̀ mọ́jà ti sún mi máa para mi sí yín lọ́rùn ni. àlọ́ ni wọ́n ò ní kú kan bí òṣè yíyẹ lágbára náà báwọn kan ní ṣe ọkùnrin jẹ́ ṣe sùúrù jẹ́ ṣe sùúrù wàá jèrè má jà kò sí tún sùúrù ṣe ti. but ṣùgbọ́n pé tó bá jẹ́ mi nìwọ ni màá ti gbé májà lọ sọ́dọ̀ àwọn human rights látijọ́ yìí. no i'm serious màá ti gbé lọ sọ́dọ̀ àwọn human rights because láì ṣe punching bag Any, you know, ina, you know. I mean why? How do you cope? Shewa, ah ah, human rights bíi ti báwo? O ṣá mọ̀ pé ọlábàtà májà ló mọ́dọ̀ mi ṣàn. Oh. Yes now. Okay. Ọmọ bí májà ṣe ń tọ́jú èmi àti màmí. Hmm, ló fi wá nù ẹ́ lé nínú ẹ lọ́la. Àánú ẹ ló ń ṣe mí. Àánú ẹ ló ṣe because eventually to bá padà ku. ẹgbẹ́ ẹgbẹ̀rún obìnrin lo máa kọjá lórí sàárẹ̀ ikú bíi ti báwo okay. god forbid lóun jẹ́ kí n rí ikú kíkú. ìgbà wo ni nǹkan kan ò ní padà ṣẹlẹ̀ because ó ti. nǹkan kò lè ṣe mí nǹkan kò lè ṣe mí jọ torí ọlọ́run jọ èmi kì yóò kí ikú kíkú kan bí kò ṣe yìí. òní jẹ́ àwí náà ni òní jẹ́ àwí ni májà májà májà májà àánú ẹ̀ ṣe mí. ìwọ ni mi bá pè májà májà májà lọ́pàá rẹ̀. ọlọ́run jẹ́ kí n kú ẹ ṣe àǹtí ṣẹwà aládìváìsì sọnù. èmi mhm. tí bá tún sọ̀rọ̀ èmi lọ síbi yẹn ṣe ń ṣáná ó ń dán. ẹ̀yin babes ṣe wa okay. àwa okay ma. ẹ máa gbádùn kò sí pressure. thank you ma take care. ṣe wà ṣe wà. àti ìkànnì wọ́ọ̀kì ṣá wọn ní problem. àtọ̀ àbí kó máa jáde kó máa lọ pátí kó máa ra bíìgì kó máa ra aṣọ. wọ́n ṣe wà ṣe wà ní sùúrù ọjọ́ wo lèmi náà máa ṣe bíi queen bíi tí màá máa live extravagant life bíi titi wọn. ẹ ẹ sọ láìfi ẹ ń wẹ. ṣé kò ń wọ ni. ohun èmi náà bọ̀bọ́yá tí májà bá kú ni. ọlọ́kú tó sọ látàrí kí ló ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kí má kú àwa náà dẹ̀ ní. òótọ́rọ̀ mò ń ń sọ fún ẹ. things that is world ilé ayé yìí mẹ́wàá ń bẹ. Ah. so many things dey this world yìí. kí ló ń ṣe ẹ́ na ọmọ ẹlẹ́lẹ̀ ọmọ ẹlẹ́lẹ̀ ṣó wa àbúrò ṣàlẹ̀ wa àṣìṣà tó ṣọ́ọ̀là àgbàbọ́là Justin Bieber àgbà singa <laughs> ìwọ gan àgbà ẹlẹ́ ńlá <laughs> kí ló ṣẹlẹ̀ ọmọba àti débi látàárọ̀ ọkọ̀ jókòó ibi ẹni tó wá ṣàṣàlàtù kò já gidi kò jọ nǹkan nǹkan ni mo fi wọ́ ẹ débi èmi má jà àti òkè ń jà ṣé mo wá kéré nu ayé mi sọ fún mi. ẹ wo sàmájà ẹ fi mí lẹ́jọ́ ẹ jẹ́ kí n máa lọ ah, kò easy now ilé yín lẹ gbé mi wá ìyàwó yín kọ́. kí ló ṣe ẹ kí ló kàn ẹ pẹ̀lú ìyàwó ah, kírun tiẹ̀ kó máa lọ ló ń ṣe ẹ̀ náà ń gbójú ṣé irú mi mo máa ma kẹnu wèrè wo ló ń wọlé yẹn ta ni. báwo ni ló ṣe wá bì. wá olè wèrè ní ẹni ibo lè lọ sọ ti kí mi lónìí tẹ́lẹ̀ ni. ìyá ẹ wò ló bízì alábòsí ṣòtí wákàlejò tó wà lórí ìjókòó ṣe wà òkè ṣé kò sí problem ṣe ìgbádùn ara make way gbáàt ó dà pé wèrè ni ẹ lọ dúró síta jọ kí ló máa ń ṣe àwọn ọmọ iná tán kì máa ń ní rẹ́sìmẹ́ǹtì náà kí ló máa ń ṣe yín náà ẹ máa bẹ̀bẹ̀ fẹ́ wa náà ni tá a bá fẹ́yìn tán sì tá a fẹ́yìn dénú ilé ẹ máa máa fakọ́ sí i olóbìnrin ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn o má bínú jàre ọmọ ẹlẹ́lẹ̀ alpha oya fún mi password ẹ̀ kí n login bí mo ṣe bínú ara mi ti lé ọlọ́run. ẹ mọ kó tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ jàre. àwọn ilé iṣẹ́ ní ìsìnmọ a máa jẹ́ kó di ọjọ́ mi. ìwà àti ta wà á sọ lórí burúkú ni wà á sọ nígbà tí máa yà pátá ẹ ni. ẹ̀sán kan tí mo fojú rí nísìnyí ló ń dẹ́rù bà kí ló fojú rí ẹ̀sán kan tó fojú rí ó yá mò ń gbọ́ ó yá sọ ẹ̀sán kan tó fojú rí ìyàwó yín kọ́ nìyẹn. ìyá ó dà pé lórí wàá máa ya pátá ẹ kí ló kàn ẹ pẹ̀lú yẹn ṣé yẹn ló bá bí ni abẹ́rẹ́ ṣùgbọ́n ó dà pé wèrè ni ẹ ṣá máa já pátá ẹ o ó yà máa fọkọ̀pù máa gún ẹlẹ́gbẹ̀ẹ́ wà wèrè díẹ̀ ni. dábọ̀ ẹ fún mi tàbí kí ló ṣe lè. ó yà lórí nǹkan tó rẹ̀ ṣe yẹn màá mẹ́sàn án kó dùn ẹ̀. ẹ jọ sẹ́ má jẹ́ kó dùn mí. mo máa jẹ́ kó dùn ẹ̀. má jẹ́ kó dùn. màá rí pé ó yà máa fi kíní mi máa fi ṣèkà fún ẹ máa fi kíní mi ṣẹ̀ka fún ẹbí fún nǹkan tó ṣe yẹn àbí wèrè ṣé èmi mo ṣàwọn máa la gírí kí n tó ṣe lọ́kìn fún mi password ò fẹ́ fún mi password tí màá fi lọ́kìn máa fi kíní mi ṣẹ̀ka fún ẹ̀yà wárí sí. so many things that is world ilé ayé yìí mẹ́wàá ń bẹ so many things that is world ilé ayé yìí mẹ́wàá ń bẹ o. The more you look, the less you see. The more you look, the less you see. Oh, oh the more you look, the less you see. The more you look, the less you see. Tiwa Lọlá dìde jọ wo ara mi ti kún mo fẹ́ yí ẹ̀bẹ̀ wò mo fẹ́ fi òkèlè rún bẹ́ẹ̀ Oh yeah. kílẹ̀ ta ló fẹ́ ṣe tí ń dùn yá ẹ ni mo ní mo fẹ́ fòkèlè irun bẹ̀ mo fẹ́ yẹ bẹ̀ wò ń béèrè kí ni mo fẹ́ ṣe ṣó ló máa gbá ẹ lẹ́nu àbójà wèrè ṣá. ọjà mi wà máa kí lóòdùn náà ń jẹ́ nǹkan oṣù mi lọ́wọ́. kí ló ń jẹ́ oge ó ń ṣe nǹkan oṣù ẹ. gbà lọ́wọ́ mi. ajá n fẹ́ fi lè ṣe mú mọ́ tí o dẹ̀ mú. gbà lọ́wọ́ mi náà jọ ṣé wèrè díẹ̀ ni mo ní kò gbà dání ó yà lọ́ fi fọ gbogbo píríọ̀dì tó sọ pé òun ṣe yẹn lọ́ fi fọ kó mọ ṣáka kó máa bọ̀ kó wá gàbó wọn á síbi kó jẹ́ kí n lọ́ọ̀gì. Ah, má jà mí ní forty four abẹ́ mi ní forty four. sórí ẹ yìí ni mo ní kó lọ́ fi fọ ó ma àpolórí burúkú ni ẹ ní àṣẹ ìwòmọ̀ pé wọ́n máa ń forty four píríọ̀dì ni. ọmọ ẹ forty four. báwo ló ṣe wọn àṣẹ kí nìyẹn náà mò ń gbọ́ ọ̀kan tó ń sọ báwo ló máa ṣe kí nìyẹn. ọ̀bọ̀n kú ẹ wà níbí olórí kú. ó yà lọ́jọ́ eh, ṣé mo máa fún mọ́mí ẹ lówó àbí mi kì í fún wọn lówó àbó lórí burúkú ni ẹ èmi máa sọ fún ẹ pé mo fẹ́ yẹbẹ̀ wò pé mo fẹ́ gàbọ̀n ayò ń ti gaza ah. ó yà wèrè ṣá. ó yà ẹ tírí mi wò tírí mi nì tírí mi nì ni mo fún ìyá ẹ ìyá ẹ tó bá ti bí ìyá ẹ rẹ after three minutes after three minutes three minutes wọ́n bá débi. ẹ jọ ń torí ẹ lọ ẹ jẹ́ kí n lọ bá ẹ jọ. wúrọ̀ ah, ah, ah. ọ̀rọ̀ wèrè wo ló ń sọ yẹn ó wà pẹ̀lú boyfriend ẹ̀ ó sọ pé fọlọ́ bá májà kan májà wèrè wo bóòwù kọjá ṣáà wá fọ́ ni. ọ̀rẹ́ mi o dẹ̀ gbà mí ká bígbó wà gbára wọlé léyìí. ìfẹ́ mọ̀ ṣàyẹ̀mí májà. ẹ wò èmi ò fẹ́ wàhálà o ẹ mọ̀ pé ó ní wàhálà ni máa jẹ́ jẹ́ kó lọ bá o ẹ mọ̀ pé òbẹ́ nìkan jà tọwọ́ bá gbára lójú ni májà ẹ jẹ́ kó lọ bá má jà mí ìfẹ́ wàhálà o. ìyá mi ń dúró. ọjọ́ sẹ̀ ọjọ́ kan ó máa set láàrin àwọn àti máa jà. ìwọ ló ń fọ ìwọ ló ń fọ ìwọ ni lọ́jọ́ kan kó máa set tó bá set ń ṣe ṣáà wá fọ ni ọmọ rs no dey blow whistle èmi ti ń boil o ah, èmi ti ń boil o ọmọ ìyá mi ó ti ń ṣe wèrè ju o. ọmọ ìyá mi ọmọ ìyá mi no be now no be now ma ah igo collect ma jà. ẹ calm down ẹ mọ má jà dáadáa ẹ calm down o mi ìfẹ́ wàhálà ẹ jọ. ọmọ ìyá mi wọ ló ń fọ o. wa ṣe mo ti toast àbí mi ò toast yẹn ṣé mi sọ fún ẹ pé tí n bá ti toast ẹ mi gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú anybody mọ́. wọ́n á tẹ̀lé mi lọ́lé wọ́n lọ gba pátá ń di àbórí ìyá ẹ yìí. àbólórí burúkú ni ẹ. ó ti yé mi ó ti yé mi ah, ó ṣáà ti ní nǹkan tó ṣe ó ṣáà ti rí ah, ó ti yé mi ah, ọmọ ó ti yé mi ó ti yé mi ó ṣáà ń rí eh. ìwọ ló wá c'est fou. ti ẹja da mo bá yín bá yín ó dà báyìí ó dà báyìí níbo ló dà. má ja ọkọ tiwa ló rán wa ṣe. nígbà tí ọkọ tiwa rán ṣé ó dágbére fún mi kó tó kúrò nílé. ewé má bínú àní pẹ́ dé. wo wo wo ọ̀rọ̀ wo ọ̀rọ̀ tiẹ̀ wa, ọ̀rọ̀ wa. kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ṣé ọmọ pọ́lọ́wọ́ ni wà àti aṣáàkì ó dẹ̀ ti ń tẹ̀ mí mọ́lẹ̀ báyìí sí mi ò sàn kankan lọ́ọ́ kìlọ̀ fún mi tó ti ń gbọ́ o kó bá mi gbé owó àjọ mi tó mo dájọ́ sí lọ́wọ́. kí ló kọ́ mi pẹ̀lú àjọṣe sọ fún mi pé ẹ̀ ń dájọ́ sí wọn lọ́wọ́ tẹ́lẹ̀. ẹ títí màá sọ fún ẹ tẹ́lẹ̀ ìgbà tí mo sọ fún ẹ nǹkan no tí mo yẹ sọ fún ẹ kò dáa tí bá ti dé mú. lọ́rùn lóde wo wo ọ̀rọ̀ kan ti wà tó wà important. ohun kí ọmọ ó dẹ̀ ìfá ó ń kọ mí lómi dé ó gálà mi báyìí ni mo fẹ́ rọ̀ fún ẹ so that màá wọlé wà relieved. mo gbóyè oh, sọ̀rọ̀ kíákíá.

eléyìí tẹ pé that was not our plans. ah ó oh, ga o. Shewa, Shewa, I'm going to miss you. I swear to God. Try to miss you too, please. Don't worry, Ọlọ́run bá mi tọ́jú ààrẹ Ọlọ́run mo fi ń bẹ́ẹ̀ máa lẹ́pọ̀ lọ́wọ́ sí mi báyìí. Mo gbé padà. Mo padà wá sí mi. Mo promise mi ní padà. I love you. I love you too. ilaha illallah hay la ilaha illallah ha. mo ń dà tó bẹ̀rẹ̀ nìyẹn ta ni. gbà tó o bá fẹ́ mi fẹ́ ló mọ́ o. mú méjì. mi ilé fọ́jú yìí lọ. ǹjẹ́ kó pé méjì. bẹ́ẹ̀ ọ̀kan yìí o. mo ò lè gbà lọ́wọ́ ẹ̀ nǹkan tó mọ ni. ẹ ẹ sọ wọn bí ẹ ẹ wọ́n jẹ ẹ̀sásáìsì ń lójú wa. tọ́ọ̀lì respect tọ́ọ̀lì tọ́ọ̀lì padà ó máa fa ẹtẹ níbi tó lọ ẹ olùfà ẹtì ẹkẹ á fa níbi tó lọ ẹ. oníjà ẹ̀ṣin kó májà ọmọ you don't fuck up for this one where you do o ọmọ yẹn kú ọmọ ìyá mi ọmọ yẹn kú ọmọ ìyá mi ìbò ọmọ mi ìbò kò tí ì rà yá ìkàlẹ̀ ọ̀la pàtí jẹ́rìí tó. ó sì kàn sí ìyá yín bẹ́ẹ̀ sí. ókè má wọ orí mẹ́tò bẹ́ẹ̀. ó bẹ́ẹ̀ lọ́jọ́ kan kú bẹ́ẹ̀ kú yìí. kó kó jẹ́ jọ sí ìlànà àyẹ̀wò yìí ọ̀la pàtí jẹ́rìí tó àtẹ̀ kọ́kọ́ lẹ́lẹ́ ìjà ò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ o. ó sì kàn sí ìyá yín bẹ́ẹ̀ sí. májà májà ọmọ ìbò ó ti jẹ gbèsè lẹ o. ó jẹ kí ló dé. ẹ jẹ́ hospital bàbá ẹ̀ kú mi gẹ́gẹ́ má jẹ́ kú báyìí. o lè kú ọmọ ìyá mi ò lè kú sóòlè kú sóòlè. ìjà yẹn lọ pọ̀ lọ́pọ̀. smoke smoke ẹjọ́ torí olówó ẹjọ́ ẹjọ́ ẹ má gbé wọn lọ. ee wẹ̀rẹ̀ wọlé wá pè é wẹ̀rẹ̀ wọlé wá pè é mo lọ ní májà ti jà mo ti pa wọn lọ́pàá wọn ti ń bọ̀ wá gbé ó ti ṣe tipẹ́ eléyìí ló máa ti ṣàkóso mo ti pa wọn òkú. dúró tiwa lọ́la ṣóun gbọ́nsìn ni àbóun gbọ́nsìn ṣé o mọ̀ pé tó bá mú májà lọ sí police station opportunity ni fún ìwọ láti sá kúrò ní àbó òró dáadáa ni. Táyì sí i. Ìwọ kú sẹ́ ò lè kú sẹ́. Five million naira check. Ẹ kó bá mi gbà. five million naira Femi Razor <laughs> pẹ̀lú gbogbo atótónu mi látàtàárọ̀ so iye tẹrí drop lélẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ sọ̀rọ̀ ni. àìwò làbọ̀rọ̀ sọ pé káwọn ọ̀rẹ́ ẹgbọ́n fẹ́ máa rí dínkù mi lójú wọn o fẹ́ máa yẹ̀yẹ́ mi o fẹ́ kọ́ ìpín mi ò tó ò ṣe ni. Razor come on mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ni now o tí mọ kọ́rọ̀ tó máa jẹ́ òmọ̀ bóyá funfun ni bóyá dúdú ni ọmọ mọ́rùbá mi lè mú dúdú jáde fún ẹ láéláé máa tọ́jú ẹ chila kó bá mi lò yẹn ná. ẹ máa tọ́jú mi. ṣẹ́yìn tẹ fẹ́ tọ́jú mi náà lélẹ̀ sátidé tó bá máa dà ṣe bá ti jímọ̀ la máa ti mọ̀ kò yẹ kí nírú yín kí tún máa rárùn owó náà. máa embarrass mi lójú àwọn ọ̀rẹ́ náà lórí wò ó iṣẹ́ tí mò ń lé tó bá fi lè tẹ̀ mí lọ́wọ́ màá máa ò bá tọ́jú ẹ̀ ọlọ́run bàbá ẹ jẹ́ ẹ̀. Really? Yeah. Okay. um, all right. No problem. Sure. Um, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé gan Thank you so much. Thank you. Ẹ ká ìjà re ẹ jẹ́ kí n ṣe tó ten fifteen million naira kí n tó máa dúpẹ́. àbí o. all right babe mo ní meeting kan tí mo fẹ́ lọ attend tó bá ti dalẹ̀ máa wà. wo aláìyàn ò ṣú ọ pé mi kò tó máa bọ̀. it's okay ṣé màá wá láìpẹ́ ẹni ẹ nígbà tí o ṣe pórí mi ò pé mo máa sí consent ẹ kí n tó wà náà tó bá fẹ́ kí n wá fine tó bá dẹ̀ hmm. Why won't I? You need choice. <laughs> All right, Jago. All right, baby. Take care. Mm. Paragons. Yeah. So, can um, be nice and nice. Yeah? Okay. Yeah, yeah, no, no problem. Take care. Yeah. Huh. Ah. This guy is so in love. Which love? So go try it. Five million naira. Eripo kere ni. Come on. Come on. It's a lot. Exactly. The least you could do is to be appreciative. Èèyàn tó níyàwó nílé tó tún lọ́mọ ni o. Àwọn náà máa tó ẹ o. Èèyàn kan ló ràn wá síbí wọ́n pè ṣé wọ́n fìwé pè. we Be appreciative. come on. Hmm? Ah, ọgbọ́n koríko tẹ́ni tí wọ́n bá tẹ̀lé kò iṣẹ́ àtẹ̀gbẹ́ ni. kí ló dé kí ni. ikọ̀ mi gbẹ́jà ńlá mo gbé nǹkan gidi gbà hmm? mo ṣe ọmọ kan ọmọ ńlá ni. ọmọ ńlá. gbà bí mo ṣe sọ fún ẹ <laughs> ṣé mo ti wá rí sọ̀rọ̀ tiwa raise ọkọ náà. tiwa raise ọkọ náà the popular one the big girl the sweet girl. báwo báwo lè ṣe múlẹ̀ ti pàdé. ọlọ́run ni. ìwọ bọ̀bọ̀ yìí ó ti ń rìn nǹkan tí kò yé mi o ó ti ń rìn o. ó ti fọ́ fún mi bàjẹ́ ó rà mí ó kó mi jẹ ó jó mi èmi gan mo súnmọ́ ah. ọlọ́run. James James ṣoṣọ́ pé mi ẹ̀ gbé. Ah, ẹja yẹn pọ̀ gan-an. èmi náà mọ̀. àyìn ah, tó ń jẹnu kánú ló ń gbèrú yẹn. mo ti ń torí ẹ̀ lọ jíun ah. bó ṣe wà yẹn ọlọ́run bá ń gbọ́ mo ń ronú pé mo lè sọ ọ́ dìyàwó kejì ṣá ọlọ́run mo láìkí ẹ bá jẹ. yẹn lọ fà. ó lọ fà mo fẹ́ kí mi àti ẹ náà lọ fà ni. <laughs> kí mi kú orí rẹ já ládìgbà. ṣe ni mo rí yẹn tí gbogbo ara mi mi ti di. àníkọ́ ọlọ́run má jẹ́ kárí liability. bí accountability fún ẹ máa rún máa. Me too. um, more barely enjoy right? Of course. I did. I enjoyed myself. I don't know about you. I did. Sure you were. Abubaba Lori. Aha. Shewa. Mm. We shop with boyfriend then Baba Banji and Banji. Yeah. Yes. It's my new fish. Mm. In fact, mo ń yọ jẹ lọ́wọ́ díẹ̀díẹ̀ ni. Oh. Yeah. Really? <laughs> um, that's good. Mm-hmm. Tí bá wá sọ fún ẹ pé ayé nílò ẹ̀kọ́. Rísọ má ṣe ẹ̀nà, mú ìṣe pàdé gbogbo ìyẹn. Oh, I see bọ ṣẹwà o mọ pé ìwọ lè lo bọbọ yẹn judiciously tẹmí máa ṣe ó máa waste ẹni náà mi lè ní fẹ́ kó waste bọbọ yẹn àbí kí n fi razor gbà. Ah, rárá náà àkẹ́tì ah, kò tí lè dé lẹ́gùn yẹn kì í lè tó lẹ́gùn rárá you can have it yourself. just like that. kí ni tiẹ̀ ń bẹ̀ ó lóun ti filẹ̀ fún. Ah, sorry o. àtàyà o. You know I'll do anything for you too. Mm. And I owe you, okay? That's my friend. <laughs> Shower baby. I love you so much. Yeah, I love you too. Yeah, I love you. Kí ló ṣẹlẹ̀, We love you too. Hi darling. Yeah, um, ọ̀rẹ́ tiwa Lola. lọ́la ó máa ń pè mí. see her now, àbí. yeah ó came here to ríra and uh, I don't understand. ó ní mẹ́sàn-án lòun fẹ́ rí ẹ it's simple now. Ah. seems you're not getting it ó ní kí mi àtòun ríra àdé kí n ṣe so there's no point. nothing is wrong just go to see her go and see her please ó dàbọ̀ jọ. Uh, oh, àwọn see, bá dé sọ fún wọn pé mo ti wá bí Alright, Yeah. of course. I'm put it on my bill. So no bá fẹ́ nǹkan Ah, yes sir. Ẹ ṣe sir. All right, take care. Yeah, yes sir. See you Yeah, yes sir. gbogbo ìgbà ni a kú máa ju yín ṣe. mi lábíà. èmi nìyẹn bàbá. ojú ò ní tí o. Um, Baba, ó ní ẹja kan tí àwọn mi ṣẹ̀ṣẹ̀ gbé mo fẹ́ kẹ́ bá mi chẹ́ẹ̀kẹ̀ bóyá ó wọná. Mm. Mm. yes sir yes sir yes sir. bàbá o. Eh, ẹ gbà kọ dákọ rẹ sí dákọ rẹ sí. Yeah, yeah. ṣáàtú ó kára kiri kó lugbá ajé kéèrè ó kára kiri kó lágbè yẹ̀bá kó mùjó onú ẹ̀ e, mẹ́sẹ̀ agangan kíle kíle kíle bọ́rọ̀ bá bẹ́ja tọ́rọ̀ bá bákàn tó bá ṣogún ọdún láyé tá a kàn ní ó máa ṣẹ́. Ah. Hmm. Hmm. rẹ̀ kú fọ́fọ́ ó tẹ̀ ó gbé wọ́n kádàrá rẹ̀ sì tutù pẹ̀sẹ̀. correct bàbá kẹ́dẹ̀ máa wo ara fún mi náà ni mo ṣe ní pé bọ́bọ́ yẹn mo gbọ́dọ̀ balẹ̀. ìfura tí wọ́n pè lóògùn àgbà náà ni. ó yá ká jẹ́ ká ṣiṣẹ́ rẹ́sọ̀ fún. ká ṣiṣẹ́ rẹ́sọ̀ fún ká ṣe kinní òun fún. ẹ ká ṣe fún. kí ló kọ rẹ̀. Um, bánjí ni bàbá. bánjí. ta ló sùn kẹ́ ẹ bá ń jí o agbẹ́gbá dúdú afágbé àfìyí wìnì wìnì tẹ́kùn láyà agbẹ́gbá eré fojòlá lékèlékè ló gbégbá àti ẹ̀ ló gbọ̀nà ẹ̀ ń pé bá ń jí o bá ń jí o takẹsẹ níṣọ láwùjọ o gbogbo ọ̀rọ̀ tí rẹ́sọ̀ bá ti bọ́ ọ sọ ọ gbọ́dọ̀ kọ̀ abẹ́rẹ́ kì í kọ́ wọn aṣọ kọ́ńkọ́ńkọ́ kì í kọ́ wọn odò atare kì í kéré kó má ṣòro lé bàbá ẹ̀ gbogbo bàbá ti bọ́ ọ sọ. So àṣẹ ti gùn bó ṣe rí nù. <laughs> honestly ọ̀rẹ́ wa nífẹ̀ẹ́ yín gan-an in fact ojoojúmọ́ ni wọ́n ń jọ̀rọ̀ yín lẹ́nu. agolọ́wọ́. Ah, ah, <laughs> ọlọ́run ní ìfẹ́ yín o ẹ̀yin méjèèjì ò ní yára yín èṣù dẹ̀ ní yá yín. <laughs> thank you so much girls ẹ ṣe ibodùpẹ́ pọ̀ ṣẹ́rí ìfẹ́ tẹ̀ sọ yẹn I ma legalize it very soon. Mo ma finish ní ṣùlọ́kà. Ẹ dẹ̀ máa bára Amen. Thank you so much. Ẹ ṣe gan, ẹ ṣe gan. Um, Tẹ́ni, Well, send account number sí me. Màá send two million naira you make kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta Oh, Again, thank you. Thank you so much. Ẹ ṣe gan sa. Ah, kò tó nǹkan ẹ̀yin lẹ́ ń bá mi tọ́jú ìyàwó mi náà. Oh, Ibi tí life you worry níbi ìyá kẹ́mi tẹ̀lé wa. ẹ jọ ẹ two minutes kẹ everyone feel few hours. yẹ kò rí nice. gbogbo ara ẹ̀ báyìí ló máa ṣe ẹ̀jẹ̀. bí i náà dọ́kítà náà fẹ́. ẹkún bá wo ah, wo calm down. má ṣe báyìí. ní sùúrù ah baby calm down nǹkan kan bọ́dà mind mi mo dẹ̀ fẹ́ bá ẹ sọ gbogbo èyí tó ń ṣe rí yẹn kọ́ ló kàn. wà á bá mi sọ̀rọ̀ gbogbo tó bá fẹ́ sọ tó jẹ́ àkàlẹ́ ilé tó yọ. stop it ah stop kí ló tara ẹ ń gbọ̀n báyìí kí ló ṣẹlẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó wá important ah wá tiẹ̀ pay attention náà. ok kí ni kan tó fẹ́ bá mi sọ. Um, there's this business tí mo fẹ́ ṣe you know. babe ah mm. mo ló ń wò náà. ń wò ẹ gbogbo ara o nísinsìnyí bébí. ó ah, gbọ́ ara mi ọpọlọ mi etí mi ọ̀dọ̀ ẹ oh, that's better yeah. um, so there's this business tí mo fẹ́ ṣe mo dey ma need help eh? yeah. you know i'm tired of sitting at home doing nothing do you understand mm. and go ń every time ni mama béèrè owó lọ́wọ́ ẹ so ma need help Eh ayé mi ti bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run <laughs> ìwọ ni mò ń wò ó ló fẹ́ ṣe business but it's a good idea actually yeah yeah uh, so èlò ló máa cost ẹ. Hmm, actually with the logistics it will be more than fifty million. Um, yeah, it will be more than 50 million naira. That's a lot. But my stress rate, Timbali will be 50 million naira. That will be okay for me. Yeah, but... So, Olishe, bá yẹ pé mo ṣe é ni má ṣe fún ẹ come on oh, iyekíye tó bá ń kó fẹ́ máa fún ẹ kò sí kankan tí mi ò lè ṣe fún ẹ. <laughs> thank you. ma ma I'll, I'll, I'll, see what I can do ọkọ máa fún mi little time. Eh? little time báwo. little time jọ jọ fún mi little time. for how long. Eh? for how long. Um, very soon ma worry I'll, I'll do something about it. okay. jọ tó yọ lọ ṣé bí mo ṣe wáyé mi ò wá stop jọ kó kóra ẹ lọ kànjí fẹ́ pa ẹ kí wàá ní kí n ṣe anything for now tó bá ti fún mi mo béèrè ten you can do whatever you want to do and uh, calm down now onísítà ìkan tí mo jí ṣẹ̀ṣẹ̀ call me. don't worry my dear. Deep pet. But gbogbo ibi tá a dé rí yẹn a o ṣe kọ style tuntun o ah, wá fẹ́ fìyà jẹ mí ah, wàá ṣe style yẹn léyìn ìjọ tó yọ ah. lọ. wàá fún mi ṣe ara mi ti kún. mo fi pamọ́ fún ẹ ní nà kó tá fi pamọ́ ló máa fi pamọ́ lọ fún mi come on ara mi ti kún ju ohun tó ń ṣe. stop stop káwé bá ti kún lọ sọ́dọ̀ ìyàwó ẹ náà ó ṣàní ìyàwó nílé and i know she can never resist you. mo fòun lẹ jọ fòun lẹ. Eh. jọjọ ó dàjẹ́ kí n ti fẹ́ nu fídíò. kí ló fẹ́ fẹ́ nu fídíò ṣoṣo orí ẹ̀ kí n fẹnu fídùn ṣoṣo orí ẹ̀. ṣé o ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni ah. lájẹbọkọ. àjọ bèbè. o lè ṣe anything jọ ó mọ náà owó ló máa ń ginger razor without money there is no talk. má worry ṣòro tó wúyẹ bá ti tẹ̀ mí lọ́wọ́ a eh. máa ṣe anything tó bá fẹ́ ṣe. I will ah. get money. o ṣe o ọkọ mi àríkẹ́ ọmọ olówó òdúró pẹ̀lẹ́ pẹ̀lú wa kó máa rí ṣe rírí ṣe ò ní dúró lágbára ọlọ́run ọba o ò ní rólùdé náà ọlọ́run máa bá mi wà pẹ̀lú ọkọ mi. mami báwo dẹ̀ ni ṣé ń gbúrò alákọ̀rí bọ̀bọ̀ yẹn. Ah, ṣé májà ah, ó mà ṣì wà ń bẹ o ó ṣì wà ń bẹ pẹtíṣọ̀ tó ń kọ bá ń bẹ lóríṣiríṣi ló jẹ́ kó pẹ́ ń bẹ ah kódà àwọn èèyàn kàn competition lóríṣiríṣi gbogbo wa bàjẹ́ tó ti wù náà competition lé lórí lóríṣiríṣi tó jẹ́ kó ṣe kódà àánú ẹ̀ tiẹ̀ ń ṣe mí àánúkúnlẹ̀ abiyamọ ń ṣe mí. ẹ wo màmí ẹ má kàánú má jà èrè iṣẹ́ owó ẹ̀ ló ń jẹ ah. ká ní kò ń ṣe pé ẹ̀wọ̀n ti má jà lónìí ṣe rò pé mi máa rògò tèmi lónìí ẹ̀yin ò rò bẹ́ẹ̀ Eh, tó mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣeun ṣùgbọ́n ó ṣe ò ṣe bó ti ṣe fún wa rí kí ló ṣe ó ti ṣe dáadáa fún eh, wa rí ẹ wọ́n máa ń ní ẹ gbàgbé eh. gbogbo nǹkan tó ti ṣe fún wa ṣó tó yìí tèmi ṣe fún yín sí. Ah, hello bàbá. owó tabua ah, owó tó pọ̀ tí ò níye ń bẹ lọ́wọ́ ọmọkùnrin òun báyìí báwọn ayé ti fi hàn mí nù ó wá kù sí ẹ lọ́wọ́ bọ́ ti gbà nítorí ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ka ní ikú sí. Si àmúwà báyìí lẹkùn mẹ́ran ẹkùn kì í jẹran kàsì ọwọ́ rẹ ló kù sí o àṣẹ́ńbẹ lẹ́nu rẹ kó o sì lò ó gbà á. Ah, ok ẹ ṣe gan máa get back sí ti jẹ́ Hey, baby. Hello, babe. Níbo lo wà? Ah, mo lọ bá ọ̀gá mi gba owó kan bì kan mu. Eh. Má wá gbé lọ síbi kankan mọ́. Ọ̀dọ̀ mi Razor ni kó máa gbówó yẹn bọ̀. Kí ló sọ? Bẹ́ẹ̀ ni, tóró di àṣẹ, àbátálágẹ mọ́ bá All right, baby. I'm um, I'm um, sorry. Ibo lo wà? Jẹ́ kí n máa gbé bọ̀ Ah, okay. Eh. Uh máa dọ́dọ̀ ẹ láìpẹ́ yìí má bínú o máa rush dọ́dọ̀ ẹ ń <laughs> all right darling love you. ajá lè kú. Tiwa! Tiwa! Tiwa come now! Hi there! Hi sir! Sure, okay. Hey baby dìde ó ti dìde. ṣé ni who knows. kí kí wàá ní nǹkan tó looks like money obviously. ẹ ẹ wow ẹ bọ̀ kí ni èyí tó ń ṣe ṣé òun ẹni tó ń bá dì o. abẹ́ ah, joke ah, wàhálà ńlá lélẹ̀ o báwo ló ṣe ṣe. kò yé mi náà ọlọ́run àtijọ́ tí mo ti ń fi àwo ìwé jẹun kò fọmọ mi lọ́wọ́ rí ó dàbí nǹkan ọmọ rézọ yẹn ló ṣe fún mi ni. mo dẹ̀ kìlọ̀ fún ẹ o mo sọ fún ẹ pé sí ẹ̀mí ẹ̀ gbé e? torí pé iná lọmọ yìí kò ṣeé fi ṣeré. but i love her. love o <laughs> rò bẹ́ẹ̀. mo mọ bẹ́ẹ̀ ni. ọ̀gá ẹ̀ ti ń fọlọ́pàá wa kiri ń sìn kí la fẹ́ ṣe sí i wọ́n ti already ní kí n report sí state cid. state cid. ah kò sí nǹkan tí mo fẹ́ ṣe. máa lọ náà ni àbí kí ni mo fẹ́ ṣe. Ah! máa lọ fèsì ẹ̀yìn ah! àgbélébù mi yóò di dára kí n gbé. o ga am speechless. Ah. Mr. James ẹgbọ́n wọn nípa ẹgbọ́wọ́ wá sọ́dọ̀ mi rárá o ah, mi ò gbowó wá sọ́dọ̀ yín o ah, mi ò gbowó wá ta sọ bẹ́ẹ̀. Mr. Man are you okay at all ṣòro bí eré la wá ṣe níbí báyìí ni ṣé bó sọ pé madam mi ò gbé owó fún the last time ta interrogate ẹ so why you now changing it. Ah, mo sọ fún yín pé mo wọn kọjá mo lè kí wọn. ó sọ fún apò gba ọ̀dọ̀ wọn kọjá. Eh, mo kò ṣe háì ọ̀nà dẹ̀ ṣe háì mo tẹ̀ lọ mi gbogbo lọ fún I wonder. Um, officer ṣe ti wá clearly be máa ní ẹ ó ti fẹ́ máa mental problem cause I don't get it. Mr. James for the very last time shegbo gbowó wá mi. No. No, no. Ọ̀gá ọlọ́pàá. I think I've honored you enough. Yeah, sure. In fact, um, ẹ a try. Mo bẹ̀ in ni mo máa bẹ̀ kẹ́ má bínú. Ẹ ṣáà mọ̀, iṣẹ́ tiwa là ń ṣe. Ọ̀rẹ́ arágùndẹ̀ ni wa. Ọ̀rọ̀ tí òun sọ ló fa invitation tí a fi invite yín. Inú mi dẹnu pé jẹ́ wa. Ẹ má bínú pa stress No problem at all. No problem. Ẹ ṣe gan. Sorry, can I take my leave now? Sure, you can. And madam, tí anything bá wà, I ma get back soon. Sure, no problem about that. Ẹ ṣe gan, mo dúpẹ́. Oh, thank you so much. No Do problem. have a great day. And okay? you too, madam. Thank you. Ẹni tí bá a I'm a máa Mr. Man. she umu ẹ̀ kò Ato. ni? Kò wọ̀n Now, for the last time, ta lẹni tí yóò gbé owó company phone. Ẹni tó jáde me báyìí ṣe sí ni mo gbówó fún wọn sọ. Àyè mà! Ṣé o fi pa aṣẹ níbi báyìí ni? Ooo, oh, o fi pèrè làwa ṣe ń bíbáyìí ó kàn wọ ẹ kó kọ lọsẹ wà mí mo dẹ promise ẹ wọn ló máa kú sí. ọfíìsà. ẹ tó jáde bíbá ló gbọ́ lọ́wọ́ mi mú. rírì yes má wọrí o máa sọ ní tó bá dẹ́wọ̀n ọfíìsà. ẹ ṣe gan bàbá mo dúpẹ́ o ṣe bí bọ̀bọ̀ yẹn ṣe fojú kan mi báyìí ṣe ni gbogbo ara ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pìkìkìkìkì àfi bíi pé kò tí ì rìn mí rí tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń ṣe ló change ọlọ́run. <laughs> ẹnìkan kì í fọ̀rọ̀ pápá bí ẹja. Hmm àìfọ̀rọ̀ odò bàfẹ́ gbogbo gitélégbèdè bá fọwọ́ bà dídùn ló máa dún hmm. tiwa lọ́lá rẹ sọ gbogbo ń tọ́ ọba ṣe báyọ̀ dà sí gbé ni. ah bàbá bẹ́ẹ̀ sì ń rí. àmọ́ ó yẹ kémi gan mọ̀ gbẹnu sí kí mọ jámọ́ngòrò rẹ jẹ ìtọ́dà ò sí fẹ́ nìkan. bàbá ṣé ń ṣeré ni bá jẹrè ni kẹ́ stop ẹ. mo ń bọ̀ sí i ń bọ̀ sí i. <laughs> eré yẹn wá expensive gan <laughs> ah. tẹ bá wa fi ọmọ ṣébi títí wa lọ́la rẹ̀zọ ni àánú eh. ah, ìyẹn pọ̀ ju ah, ẹ má ṣe bẹ́ẹ̀ next time but anyway, tẹ bá fi ọmọ ọmọ pọ̀ lóríṣiríṣi kò ń ṣe bí títí wa lọ́la rẹ̀zọ o eh. in fact ó láwọn ọmọ kan tọrẹ mi ṣe ń kó bọ̀ láti kò tó ní wà nù wọn hmm. ọ̀rọ̀ bọ̀ pupa dúdú èyí tó nídìí èyí tí ò nídìí gbogbo ẹ̀ ló pé sí gbogbo àwọn ọmọ yẹn lára so èyí tẹ bá ti fẹ́ nù máa send pictures ẹ̀ kàn máa pick mi. ọ̀dà ó ti yẹ yín bẹ́yìn <laughs> dàbí mi fẹ́ fún yín ní eighty thousand naira tẹ́lẹ̀ hmm. ẹ má wọrí má sọ di two hundred k. Ah, ọ̀kárì bẹ́ẹ̀ ti ẹ rí ọ̀gá ọ sì gbádùn mi dáadáa ọ hmm. gbádùn mi dáadáa. ẹyẹ máa ṣe bẹ ṣe ń ṣe lọ ṣe ti gbọ́ èmi máa tọ́jú yín ṣówó ni máa ah. fowó bá yín jẹ. ẹ ah, ń ṣe jù bẹ́ẹ̀ lọ ọ sì gbádùn mi dáadáa fún sí jù bẹ́ẹ̀ lọ. mo jẹ́rìí ní <laughs> bàbá bàbá ẹ wọ ẹjẹ́ kémi máa lọ lẹ́jà kan tí àwọn mi ṣẹ̀ṣẹ̀ mú hmm. so mo ní láti tètè débẹ̀ ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. <laughs> tètè lọ kọ́ ọlọ́rìí kọ́ ọlọ́rìí fọ funfun. ọ̀rẹ́ tó dábọ̀ ọ̀kàrí. <laughs> ayé lọ pẹ̀lú rẹ́sọ̀ lórí títì aládà o. ayé lọ. Yeah. So what form of work Um, I work with a tech company. That's great. Yeah, thank you. Um, salary ẹ to wá Um, basic salary 1.2 million and sometimes I get more. Cash sọ pé 1.2 million Yeah. That's not bad. Um, why to ṣe ń béèrè àwọn questions Oh, nothing really. Mo kàn ní láti wàṣọ bí we take care because I don't do blue guys. Really? Yeah. Come on. I take care. Mm. I'm capable. Okay, take a shiba. báyìí. Mm. màmá fún Anything for you. Okay, I want your salary. I mean everything. Uh, Femi. yes. alpha sori email yẹn mo rí but kò yé mi. Ah, kò yé ẹ eh. Eh, inú àkáǹtì ẹni mo fẹ́ kẹ́ máa bá mi san yes um, actually sister me and mo ní issue account mi for now so any salary to bá ń wọlé ibẹ̀ ni mo fẹ́ kó máa wọlé Are, you sure I should send it to that account? Yeah, I'm very sure. Okay, What's the problem line? Bá a ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. Nǹkan tí mo Okay and I, I hope my salary won't be late this time No, no, not at all. I'm Tola Nadisha. Nice meeting Hi. Lanre Shita. welcome. nice meeting you too. Àwọn ọ̀rẹ́ mi nìyẹn. Introduce yourself. My name is Tosin Tosin. Crystal. Nice meeting you. So you know me? Ah, uh, of course. Àfọ̀mọ́tọ́ bá sheji mi ò ní mọ rẹ́sì. Wow. Um, Banji, yes, please can we leave here? I'm not comfortable, just you and I. Oh, okay. Mm. Like only uh, VIP, okay? Oh, cool. That's yeah. better. All right, let's go. Hey, guys. Bye. Bye. I'll see you later. Like, kí ló ń ṣẹlẹ̀? Eh, Maurice. Ó mọ̀ pé a máa ń rẹ oògùn náà èmi ò wá fẹ́ ká ṣàwo ṣàbámọ̀ ọ̀wọ́ mo ti wá sìtò àsìjẹ kan lẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni tọ́wọ́ bá jẹ́ gbogbo oògùn tí ń bẹ lára rẹ̀ a máa jí pépé ni nítorí pèrè báyìí ń lewé èyèyè. <laughs> bàbá ṣe ti wá rí reason tí mo ṣe lọ́ọ̀bù yín hmm. ẹ kí n máa fọ̀rọ̀ mi ṣeré rárá rárá ah bàbá ẹ máa pẹ́ fún mi hmm. gbára Ọlọ́run. àṣẹ àjọpẹ́ fúnra wa ni àjọpẹ́ fúnra wa ni ọmọ dáadáa ni ìwọ náà ò ń tọ́jú mi èmi náà sì gbọ́dọ̀ tọ́jú ẹ dáadáa kí mo dáadáa ni ọ. ẹ ṣe go bàbá káre ẹ máa pẹ́ fún mi agbára mi. ìdílé kan. ẹ ẹ gbé ẹ tó ní rè gbé fún ẹ gbé fún ẹ gbé fún. mọ jẹ mọ jẹ mọ jẹ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ jẹ. ṣé gbogbo ẹni máa jẹ ni. ẹ gbogbo ẹni máa jẹ ẹ jẹ tán mọ jẹ díẹ̀ díẹ̀ àmọ́ mọ sọ nǹkan mọ sọ nǹkan tó bá ti ń jẹ o sọ nǹkan Eh, ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ ṣeun ẹ mọ̀ lọ mọ̀ jẹ́ yọ bọ̀ láàmú. ṣègùn bàbá mo dúpẹ́ o ṣe rí bí bọ̀bọ̀ yẹn ṣe fojú kan mi báyìí ṣe ni gbogbo ara ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n àfi bíi pé kò tí ì rí mi rí tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń ṣe ló change ọlọ́run. <laughs> ẹnìkan kì í fọ̀rọ̀ pápá bí ẹja. Hmm àìfọ̀rọ̀ odò bàfẹ́ gbogbo gitélégèdè bá fọwọ́ bà dídùn ló máa dún hmm. tiwa lọ láre sọ gbogbo ń tọ́ ọba ṣe báyọ̀ dà sí gbé ni. ah bàbá bẹ́ẹ̀ sì ni rí. <laughs> àmọ́ ó yẹ kí mi gan mọ̀ gbẹ́nu sí i kí mọ̀ já mọ́ngòrò rẹ jẹ ìtọ́dà ò sí fẹ́ nìkan. bàbá ṣé ń ṣeré ni bá jẹrè ni kẹ́ stop ẹ. ń bọ̀ sí i ń bọ̀ sí i. <laughs> eré yẹn wá expensive gan <laughs> ah. tẹ bá wa fi ọmọ ṣébi Titi wa lọ́la rẹ̀zọ ni àánú eh. ah, ìyẹn pọ̀ ju ah, ẹ má ṣe bẹ́ẹ̀ next time but anyways tẹ bá fi ọmọ ọmọ pọ̀ lóríṣiríṣi kò ń ṣe bí títí wa lọ́la rẹ̀zọ o eh. in fact ó láwọn ọmọ kan tọrẹ mi ṣe ń kó bọ̀ láti kò torí lẹ́pà wà nù wọn hmm. ọ̀rọ̀ bọ̀ pupa dúdú èyí tó nídìí èyí tí ò nídìí gbogbo ẹ̀ ló pé sí gbogbo àwọn ọmọ yẹn lára so èyí tẹ bá ti fẹ́ nù máa send pictures ẹ̀ kàn máa pick mi. ọ̀dà ó ti yẹ yín bẹ́yìn. ọ̀dà dábìí bẹ́ẹ̀ fún yín ní eighty thousand naira tẹ́lẹ̀ ẹ má wọrí máa sọ di two hundred k. Ah, ọ̀kárì bẹ́ẹ̀ tiẹ̀ ọ̀kárì ó sì gbádùn mi dáadáa mm-hmm. ó gbádùn mi dáadáa. ìyẹn máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣe ti gbọ́ èmi máa tọ́jú yín ṣówó ni máa ah. fowó bá yín jẹ. Ah, ẹ ń ṣe jù bẹ́ẹ̀ lọ ọ sì gbádùn mi dáadáa wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. mo jẹ́rìí ní bàbá ẹ wọ ẹjọ́ kémi máa lọ eh. lẹ́jà kan tí àwọn mi ṣẹ̀ṣẹ̀ mú hmm. so mo ní láti tètè bẹ̀. ọ̀kàrẹ̀ ló ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. tètè lọ kọ́ ọlọ́rìí fọ́ funfun. ọ̀rọ̀ àìtó dábọ̀. ọ̀kàrẹ̀ ọ̀gbanámúnú. Hi, darling. My darling Razor, how are you? Um, mo gbọ́ pé wọ́n ti san salary mi so um, we need uh, change kékeré ṣùgbọ́n kí tẹ fẹ́ ra food stuff sílé. <laughs> wonder shall never end kí n send owó sí ẹ. no just just a, just a little. dúró dúró dúró dúró ṣé mi ò béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe wà capable enough láti take care me, and you said yes pé wà capable mo dẹ̀ ń gbà allowance lọ́wọ́ ẹ̀ so why tó ṣe máa tún ní pé nínú allowance mi kí n send owó sí ẹ fún kí ni. o tẹ ní láti send pocket money just you know, to get some food stuff. ṣòrí tó bá já dànù kúrò lórí fóònù fún mi ẹ̀jẹ̀ gan máa tán rubbish ah, ah. ẹ máa gbà mí kẹ́ẹ̀ ṣé kò ṣe pé bọ́bọ́ ti fẹ́ máa ní mental problem. hello. Banji Banji ah, kí ló ṣe ẹ ó jí mẹ́ẹ́n àmì ìṣorúkọ ọ̀rọ̀ ẹ ni ah, ah. àbí ṣé wọ́n ti fi pọ̀ mọ́ gba tọ́kì lọ́wọ́ ẹ ni. I don't understand àjẹpọ̀ máa ń gun ẹṣin lọ báyà yàn lé ẹ̀kọ́ máa ń gun máa báyà lé ṣọ́ọ̀bù tó bá ti bú ẹ ó ti bú àánà ni. sọjí ààrẹ bọ̀bọ̀ yìí. Um, ẹ̀yin guys tejò mi yéjò mi tó fi ń fàyà fà. bọ̀bọ̀ ṣé kí n má tọ̀ ẹ̀ ejò ẹ ti fàyà wound àyè ejò ẹ ti ń ṣẹ̀jẹ̀ àmì ṣe ojú ń dùn ẹni tí kò bá yẹ ó yà wà náà nǹkan ti ṣe ẹ àtijọ́ tó ti pàdé ọmọ rẹ́sọ̀ yẹn láyé ejò ẹ ti ń ṣẹ̀jẹ̀. I swear sharp guy for that matter ọmọ ìyá mi ò fẹ́ sharp mọ́ o. tọ́lá wọ́n ti tán nǹkan láfọ́ o. ẹ̀yin guys ẹ wo fi sharp sílẹ̀. Si every sharp guy ló máa ń ní mòmú button razor ló ní mòmú button mi lọ́wọ́ so ẹ fi mí sílẹ̀. so ká fi razor sílẹ̀ kó máa gé ẹ lọ́wọ́ lọ tó fi máa di mi kútúrú. there must be accountability fún ability. ẹ máa rún ẹ máa rún wọn lọ. má jà tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ má já ìyẹn tó bá dìjà má jà tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ má já ìyẹn tó bá dìjà má jà tí ó kì í bẹ́ anybody jà ó bọ̀bọ̀ má ìyẹn tó bá dìjà má tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ má ìyẹn tó bá dìjà. pẹ̀lú rẹ́sà o ayé lọ lórí títí alájà o ayé ń lọ nígboro ayé tiwa lọ́lọ́rẹ́ sọ̀rí kò yẹ fanda tiwa lọ́lọ́rẹ́ sọ̀rí kò yẹ fanda tiwa lọ́lọ́rẹ́ sọ̀rí kò yẹ fanda kò yẹ fanda nígboro ayé. tó bá yá wọn ní ìyá àlàní dé o tó bá yá wọn ní mo dé o ṣó máa lọ́ọ́ mọ̀ pé mi ní iná dídá kan lé nìí ìyálé mi mo ní kí n ràn yín lọ́wọ́ ni ṣé bí baálé wa náà ṣàlàfẹ́ dáná fún. gbé lórí burúkú ẹ̀ sọ̀rùn rántá ní lọ́wọ́ ṣé mo sọ fún ẹ kó mi àbí mo ló sún mi olójú gbígbẹ. Ah, ah. kí ló dé tó ń pariwo láyà mi lórí kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ kí ló ṣẹlẹ̀ síta ni ẹ lè sọ fáyà yín pé mi níná dídá kan kó kúrò ń di àrò. Ah, ṣé pé oúnjẹ tí mo fẹ́ jẹ náà lọ fẹ́ ṣe má dọmọdé ìlàmù fún mi yóò gbádùn ọkọ ẹ̀ jẹ́ ó lásìkò tiẹ̀ ìgbà ló nígbà lóò ti lògbà tiẹ̀ ìyá àlàní. èmi ti lògbà tèmi eh. ìgbà tèmi ò lè lọ láéláé kò lè lọ láéláé mo sì ń lò ó lọ tẹ́ ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ kúkú ní sọ síbi tó wà. àfi sùúrù ẹ wò ọ̀dọ̀ bàbá yẹn nìyẹn bẹ́ẹ̀ ẹ ṣe gan ni àǹtí. God bless Thank you. you. Thank you so much. Really appreciate it. It's okay. Kini, kini. kí ni ẹ padà Ah ah. E Ẹ wò mí ò fẹ́ o láò torí ọlọ́run òde mẹ́ka o. Ṣé kò sí kọta sọ tẹ́lẹ̀ ni? Ok Ah owó. Eh, ẹ ṣe normal now. Bí wọ́n wá ni. Ẹ ṣe ẹ ti ẹ ṣe tó ẹ mú wọn wá. Ẹ ṣe gan. God bless you really appreciate. Ẹ ṣe gan. Jesus, wo mi tọ́ rẹ̀ wá ń gbé. Bẹ́ẹ̀ ẹ̀rọ ah! lójú gbígbà. Ah! jẹ́ ń lò gba tèmi ìgbàdà ìgbà tó ń lò dà wọ́n dákun ọ̀kadì ọ̀kadì kí n máa lọ mọ̀ lọ mọ̀ lọ ẹ bá wò dákun ìwọ má jẹ́ kókó ọláyà jẹ́ o ọmọ ọ̀lọ́ kọ́ ọ bá mi ṣe kó dùn kó o firú sí i ìwà gbẹnu sí i ọ̀kadì. Tiwalọ́lá. Tiwalọlá. Ah ah, uh-uh, Ṣẹ̀wà, Mojí. What are you doing here? Ah, what am I doing here? Báwo yes, now. house. Your husband's ah. house? Yes. Ní sùúrù Are you okay? For us, husband's house? Jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ló dé tó fi kúrò nílé látijọ́ yìí? O ò dágbére. Who some cocoa, something anybody who cocoa just like that. I don't think our friend is okay. She's not okay. Oh, look okay. Wow. So, this is not you. There's nothing wrong. Namuwa okay. Ah ah. wọ òkè ibi báyìí wà bẹ́tà dàn níbi ní home mi lọ ò o. o ṣó ń pè ti wa. kí ni. ti pààrọ̀ ọ̀rẹ́ wa mú wa lówó èmi náà kí ló ṣe mí nǹkan ṣe mí o. Ah. ẹ dákun kí ló sọ fún yín ẹ tí ì ṣe tán. ẹ káàsán sá ẹ wo ọlọ́run bá la fi ń bẹ̀yìn ẹjọ́ torí ọlọ́run ọ̀rẹ́ wa ni ẹ bá wa sọ fún kó máa tẹ̀lé wa lólé àti mí ìṣe ẹjọ́. àti mí ìṣe bẹ́ẹ̀ dẹ̀ gan ti mí ìṣe kókò wálé ẹjọ́ fún bàjẹ́. please abẹ́dẹ̀ ẹ. ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ṣé ẹ yọnu ẹ wo bí ẹ bá jádànù kíá ṣé ẹ fẹ́ ya wèrè òjọ́ ni. ọyẹ mi ọ̀dà bẹ́ẹ̀ ní pé ẹ mọ̀ bọ́ ti ń lọ tiwa lọ́lá mọ̀ bọ̀ ni mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ọ̀kárì o. <laughs> ọ̀gá rẹ o sọ fún wọn pé mo ṣe mo jèrè. mo ṣe mo jèrè. sọ fún wọn pé mo ti débi tí ń lo ìgbẹ̀yìn ayé mi. mo ti débi tí máa lo ìgbẹ̀yìn ayé mi. ọ̀yá sọ fún wọn sọ fún wọn pé bí wọ́n bá béèrè tiwa lọ láre sọ o ẹ sọ fún pé ó ti rí ibi tó sọ sí o. tó bá béèrè lọ́wọ́ yín pé ti wà lọ́la rèézàn kọ́ ẹ sọ fún wọn pé mo ti rí ibi sọ sí. àbẹ́yìn náà bẹ́ẹ̀ sọ síbí àṣẹ wàràwàrà ń bẹ lẹ́nu náà àṣẹ wàràwàrà ń bẹ lẹ́nu ọrùn àṣẹ wòròwòrò ń bẹ lẹ́nu ràwé bí pẹpẹ rẹ bá balẹ̀ báyìí níṣẹ́ ni màá ṣe ìjàkújà lásì ń wíjà ìyàkújà ni wèrè ya búkà lọ́jà ẹ ya wèrè òjò bọ́ ti rí. mo rò bẹ́ẹ̀ ẹ fẹ́ ya wèrè wọ́n ti sẹ́sẹ̀ sọ́sọ̀ọ̀sọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ lóbi kú sí mọ tọkọ níbẹ̀. I love you I love you too I love you too. jẹ́ kàmáńgá yẹn. Ah, wọlé ẹ̀ ń sún jẹ okùn nù la fi ń gbé dìta lókun ẹ̀yà ẹ̀yà ẹ̀yà. so many things that is world Ile aye yìí mẹ́wàá ń bẹ so many things that is world yìí. màámi kí ló tẹ̀ ń sunkún náà nǹkan ayọ̀ lélẹ́yìí ó yẹ kí inú yín máa dùn ni pé mo tiẹ̀ lóyún mo dẹ̀ tún wà nílé ọkọ mi ó yẹ kẹ́ gbàlùkẹ́ máa jó ni o. Ah. ọmọ tèmi débi báyìí dúró náà kí ló ṣe ní kó tó débi báwo ló ń ṣe tó fi dérú ìbáyìí. kí ló ń ah! sọ kí lẹ̀ ń sọ màámi bí mo ṣe rìn bá wò eh! ẹ wo ilé ọkọ tèmi lèmi wà o ibi tí máa dẹ̀bí gbogbo ọmọ inú mi sí ni mo ti dé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún un. ilé ọkọ mm. ilé ọkọ tiẹ̀ kí ni ẹ wo mọ sọkún eh. mọjà yóò yẹ kí ni yín máa dùn fún mi nílé babaláwo eh. nílé ọkọ tiẹ̀ tiwa tiwa tiwa máa eh. ayé mi o ṣe padà gẹ̀ẹ́tì mi o ọ padà gẹ̀ẹ́tì mi o. Mami ẹ wo ẹ máa jójà ìkẹ́ máa yọ wá. things dey this world yìí ilé ayé yìí mẹ́wàá ń bẹ o. The more you look, the less you see. The more you look, the less you see. Yo, go. The more you look, the less you see. The more you look, the less you see. Yo. Ẹ̀wọ̀n ìpá ayé yìí ó ń yọ gan. Ọmọ rọra rìn tó bá ṣubú ó ti lọ o. Ṣèbí ẹ̀sán láyé gbà àníyàn tí kò ó sì lè jáká bàbá o tiwa lọ́la ò bá rọ́jú o lọ́nà ìrìn àjò rẹ̀ o tiwa lọ́la rẹ̀ sọ́kọ́ríyá ò bá rọ́jú the more you look the less you see the more you look the less you see yo the more you look the less you see the more you look the less you see yo ni mo ní ṣe kò níbo ni wọ́n ti kí káríyé alẹ́ o níbo ni ṣe kò rí gbé sí níbo ni wọ́n ti kí kọjú ọ̀lẹ́.